ẹ̀yin ọ̀rẹ́ mi tí ẹ wà ní tí ẹ jẹ́ onígbàgbọ́ yálà ẹ wà nílé ni lọ́dọ̀ àwọn òbí tàbí jìnnà sí wọn mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ẹ tẹ́tí sí mi bẹ́ẹ̀ bá wà ní ìlú àjèjì mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ohun náà lẹ́ẹ̀ bá pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́ẹ̀ bá pàdé tí ò fẹ́ tàn yín jẹ kẹ́ lè ṣẹ̀ kẹ́ lè lòdì sí òfin Ọlọ́run nítorí pé ẹ̀yin náà sì jìnnà sí ìlú yín bóyá nírètí pé àwọn ẹnikẹ́ni ò rí yín ṣùgbọ́n ẹ rántí èyí pé Ọlọ́run rí yín ó mọ nǹkan tẹ́ ń ṣe inú rẹ̀ sì ń bàjẹ́ nígbà tẹ́ bá ń ṣe bí ẹ bá ṣe onígbàgbọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé Jésù Kristi ń gbé inú yín bí ẹ bá sì ṣẹ̀ ó ń dùn púpọ̀ ìdánwò púpọ̀ ni mo mọ̀ pé ẹ ní láti rí ẹ ò rí ìdánwò ní tòótọ́ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní òfẹ́ tàn yín pé kẹ́ lè bá wọn ṣe ìṣekúṣe kí wọ́n lè rówó yín gbà ṣùgbọ́n ẹ pọ̀rọ̀ Ọlọ́run sọ pé ènìyàn ha lè gbé iná sí ọkàn òòkàn àyà rẹ̀ kí aṣọ rẹ̀ má jóná mo fẹ́ kí ẹ mọ̀ pé bí ẹ bá ń gbìyànjú láti gbé ìgbé ayé mímọ́ fún ọlọ́run ẹ ò lè ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ rántí pé bí èèyàn bá ṣe panṣágà tó bá ṣe ṣekúṣe ó ń rán ẹ̀mí ara rẹ̀ lọ sí ọ̀run àpáàdì ni bẹ́ẹ̀ bá ṣe pé ẹ ti gbéyàwó ná tọkọtaya yín ẹ gbìyànjú láti jẹ olóòótọ́ sí ara yín bẹ́ẹ̀ bá ti gbé ẹ ti níyàwó ẹ ti ṣìyàwó ẹ gbàdúrà pé kẹ́ lè rí ọkọ tàbí kẹ́ rí aya rere tó ṣe pé ẹ̀yin méjèèjì ẹ lè jẹ olóòótọ́ sí ara yín ẹ sì lè jẹ olóòótọ́ sí ọlọ́run kẹ́ má bàa para yín run ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó gbìyànjú láti máa tàn yín yálà pé kẹ́ lọ ta tẹ́tẹ́ ni tàbí kẹ́ bá wọn ká lọ àrídìí òru tàbí kẹ́ bá wọn kẹ́ ẹgbẹ́ ọ̀mùtí gbogbo ẹ̀ṣẹ̀ oríṣiríṣi wọ̀nyí tẹ̀yìn alára mọ̀ náà mo fẹ́ kí ẹ mọ̀ pé yóò máa wá síwájú yín ẹ sì ní agbára nìkan ṣoṣo láti lè borí rẹ̀ nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n kẹ́ wá mọ̀ pé tẹ́ bá fi ara yín fún ìdánwò yìí ẹ ń sọ ikú Jésù Kristi tó kú nítorí àti ra yín padà kò nínú ẹ̀ṣẹ̀ yín ẹ ń sọ di asán ni ẹ má padà sínú ẹ̀ṣẹ̀ yín mọ́ ohun ribiribi ni jésù sàn ohun ribiribi ni jésù kristi sàn nítorí àti gbà wá làkò nínú ẹ̀ṣẹ̀ wa ní ọjọ́ olúwa lọ́jọ́ sunday ẹ lè bá àwọn ará mímọ́ mìíràn náà pàdé pọ̀ láti kọrin ìyìn láti yin ọlọ́run láti gbàdúrà kẹsìjọ sin ọlọ́run pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ṣòro fún láti lè rìn ní ọ̀nà tí jésù olúwa wọn jẹ́ aláìlera ẹ sì lè jọ fi ìgbàgbọ́ ara yín ran ìgbàgbọ́ àwọn ẹlòmíràn tí ó jẹ́ aláìlera lọ́wọ́ kẹ́ lè rìn ní ojú ọ̀nà tààrà tó tọ́ ti ṣe ti Jésù Olúwa bí ẹ bá ti ń rin ọ̀nà tí ò dára ọ̀nà ẹ̀ṣẹ̀ tẹ bá ti ń tẹ̀lé èṣù lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ mọ̀ pé wà nínú ewu gidigidi ẹ sì yá ayé padà wéré kò nínú ọ̀nà búburú yín gbogbo kẹtẹ̀lé ọ̀nà ti Jésù Olúwa bóyá ìwé pé ẹ̀yin ò lágbára tó ẹ lè tún padà sọ́dọ̀ Jésù mọ́ ṣùgbọ́n ẹ rántí pé Ọlọ́run fẹ́ràn yín síbẹ̀síbẹ̀ àló tilẹ̀ sọ pé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa aláàánú olóòótọ́ àti olódodo lè òun láti dáríjì wá àti láti wẹ̀ wá kò nínú àìṣòdodo gbogbo o ẹ padà wá sọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe ṣe lákọ̀ọ́kọ́ gan-an nígbà tẹ́ kọ́ gbàgbọ́ kẹ́ wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ṣùgbọ́n bí ẹ bá tún á bẹ̀rẹ̀ sí gbègbè ayé ẹ̀ṣẹ̀ tẹ́ ń hùwà ẹ̀ṣẹ̀ kẹ́ mọ̀ wípé Ọlọ́run ó wà á rí ńgbà náà yóò sì mọ̀ wípé ẹ fẹ́ fi tọkàntọkàn yín padà wá sọ́dọ̀ wọn Ọlọ́run yín àní lọ́nà gbogbo láti dán Jésù Olúwa wa wò gẹ́gẹ́ bí àwa ṣùgbọ́n òun láì lẹ́ṣẹ̀ nítorí náà ó lè ran àwa tí à ń dánwò lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ sọ